ṣègbádùn ṣègbádùn ṣègbádùn ṣègbádùn means enjoy ṣègbádùn means enjoy ṣé ẹ̀ ń jẹ̀gbádùn eré akọ́nilọ́gbọ́n yìí. Ṣé ẹ̀ ń jẹ ìgbádùn eré akọ́nilọ́gbọ́n yìí?